Dialogue for fluency. Èló laṣọ yín? Sílè márùn-ún ni. Sílè mẹ́rin ń kọ́. Rárá kò gbà. Ẹ tà á fún mi. Mo wo wá. Ẹ fún mi ní sẹ́ńjì èló lo ní sílè mẹ́wàá ni sẹ́ńjì rẹ nìyí. Dialogue again for fluency. Èló la sọ yín? Sílè márùn-ún ni. Sílè mẹ́rin ń kọ́. Rárá kò gbà ẹ tà á fún mi mówó wá ẹ fún mi ní sẹ́ńjì èló lo ní sílè mẹ́wàá ni sẹ́ńjì rẹ nìyí.